ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ yorùbá ní tilé toko ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ èkó àti ará èkó àti gbogbo ẹ̀yin ọmọ èkó pàtàkì mo kí i ṣẹ́ni ní orí ọ̀rọ̀ yorùbá nation tí wọ́n agitate fún tí wọ́n ní wọ́n fẹ́ wá ṣe rálì ní lagos state gbogbo ọ̀nà ní Lagos State government ò ní fi jẹ́ kí kinní náà bọ̀ sí ní on the third of July èyí ní th of June 2021, Lagos State government máa try wá wá gbogbo ọ̀nà láti fẹ́ fi arrest Chief Sunday Adéyẹmọ Ìgbòho torí wọn ò ní fẹ́ kí agitation wọn kí wọ́n gbé rally yẹn wá sí inú Lagos State ṣẹ́rí láti ayédáyé ní haúsá ti wà ní Lagos State àtayédáyé dẹ̀ ní Ìgbò ti wà ní èrò oríṣiríṣi lọ́ ti jẹ wá sí Èkó tí wọ́n ṣẹ̀ sí Lagos State everybody gbé ní ayé ìrọ̀rùn ni àkíndíra wa lára kò sí ogun kidnapping kò sí ogun ẹlẹ́yàmẹ̀yà kò dẹ̀ sí ogun ẹlẹ́sìnmẹ́sìn ṣùgbọ́n àtìgbà tí Lagos state government tí wọ́n ti rule ní Lagos state ní over twenty one years ago ní ìdààmú ti wà wàhálà dẹ̀ ti wà lẹ́kọ̀ọ́ fún gbogbo èèyàn tó ń gbé lẹ́kọ̀ọ́ àtẹni tó ń ṣòwò ní Èkó lóòótọ́ ìjà June máa ń wáyé lẹ́kọ̀ọ̀kan gbogbo state dẹ̀ nìyẹn ti máa ń wáyé most especially ní south west ṣùgbọ́n ogun fúlàní ò sí lẹ́kọ̀ọ́ ogun herdsmen ò sí ogun darandaran ò sí ṣùgbọ́n Lagos state government máa intimidate àwọn citizens èkó wọ́n dẹ̀ fi ara ni wọ́n wọ́n fi ara ni gbogbo wa so ìdí èyí Lagos state government ń bẹ̀rù fún nǹkan mẹ́ta kó má bàa ṣẹlẹ̀ ní èkó ní èkó kò kí n ṣe ní Lagos State wọ́n bẹ̀rù kí nǹkan mẹ́ta má ṣẹlẹ̀ ní èkó torí èkó èkó tẹ máa ń gbọ́ ó yàtọ̀ gan nínú gbogbo Lagos State èkó ó yàtọ̀ nínú gbogbo Lagos State ibi tí ó jẹ́ èkó if i'm not mistaken ó bẹ̀rẹ̀ láti ìdó àbí ọ̀tọ̀ títí tó fi ṣẹ̀wá sí gbogbo olùsàlẹ̀ inú Lagos Island èkó wa nìyẹn níbi tí ọba Rilwan Aremu Oṣuọlálé tó jọba sí èkó nìyẹn ìdí tó fi jẹ́ pé àwọn tí wọ́n bá jẹ́ ọba of Lagos tí wọ́n pè ní ọba of Lagos lẹ́nìí eléko ni wọ́n jẹ́ eléko ni àwọn tí ó bá jẹ́ ọba of Lagos eléko ni wọ́n torí ọba pọ̀ gan ní Lagos State ṣùgbọ́n ní Èkó Ìdúmọ̀tà ó yàtọ̀ gan ìdí tí Lagos State government fi ń bẹ̀rù ni pé ṣé ní gbogbo àwọn tí wọ́n da Èkó láàmú tó jẹ́ ọmọ ọ̀ta púpọ̀ nù wọn inú Lagos Island ni wọ́n ti wá so Lagos State government ẹ̀ ló ń lo púpọ̀ nù wọn in fact Musiliu Ọbanikoro tó dọ́gbọ́n àlè sàlẹ̀kò òun ni ó bẹ̀rẹ̀ sí kó ìbọn fún àwọn boys yẹn tó fi di pé wọ́n grow wings tó para wọn tí wọ́n dẹ̀ di àwọn aráàlú ní ara ìdí tí Lagos state government fi bẹ̀rù ni wípé tí rally yẹn bá fi lè hold wọ Lagos state tó bá dé Èkó gbogbo àwọn boys yẹn ni wọ́n máa fi opportunity yẹn láti fi wọnú ara wọn láti máa eat ara wọn láti fi settle scores which is unfinished business láàrin ara wọn so wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn so ẹlẹ́ẹ̀kejì ni pé ní the entire Lagos state gbogbo àwọn olè pẹ́pẹ̀pẹ́ àtàwọn ọmọ court ọba bẹ̀rẹ̀ sí wọ inú àdúgbò àti ọjà. Ja wọ́n á máa já ṣọ́ọ̀bù wọ́n á máa jalè wọ́n á máa já báàgì wọ́n á dẹ̀ máa dá àwọn èèyàn lọ́nà ìdí ẹlẹ́ẹ̀kejì nìyẹn Lagos state government ò fẹ́ kó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé tí èrò bẹ́ẹ̀ yẹn bá fi lè wọ Èkó wọ́n máa gbàgbẹ́ láti máa lọ fi assassinate àwọn èèyàn ni kò kí ń ṣe àwọn tí wọ́n agitate o àwọn ọmọ ọ̀tá tí wọ́n ń lò tó ti wá bọ́ṣe máa palágbẹ́já pátámẹ́jù wọ́n máa bẹ̀rẹ̀ sí wọlé láti lọ́ọ́ máa jẹ àwọn èèyàn láti máa lọ pa wọ́n ìdí tí Lagos State Government fi ń bẹ̀rù nìyẹn wọ́n bẹ̀rù àwọn tí wọ́n agitate fún Yorùbá Nation torí Yorùbá ló pọ̀ ní Lagos State Yorùbá ló pọ̀ ní Lagos State ṣùgbọ́n èrò àti ẹ̀yà oríṣiríṣi ló wà ní Lagos State torí cosmopolitan ní Èkó ó yẹ kí Èkó máa compete pẹ̀lú London ní United Kingdom ni ó yẹ kí Èkó máa compete pẹ̀lú New York ní United States of America ni so ìdí èyí Lagos State government ò fẹ́ kí àwọn tí wọ́n agitate kí wọ́n wọlé wá torí àwọn ọmọ ọ̀tá wọn tí wọ́n lò wọ́n máa fi opportunity ẹ̀ láti fi dá wàhálà lẹ́rìn tẹ́ bá wò nínú èkó lásán nínú èkó tí ò kì í ṣe ogun haúsá tí ò ṣogun fúlàní láti ọ̀dọ́là sí òkè pòpò wọ́n ti pa èèyàn thirty two so far lórí ìjà street kan sí kan wọ́n ti pa èèyàn thirty two táwọn ọmọ yẹn bára wọn jà ní Sùúrùlérè wọ́n ti pa èèyàn fifteen ní Ọbalẹ́ndé wọ́n ti pa èèyàn mẹ́rin ní Ìkòròdú wọ́n ti pa èèyàn sixty eight nínú Lagos State ní gbogbo ìsọlọ̀ mọ́ Ọ̀ṣọ́dì máfolúkù èèyàn bíi thirty ni wọ́n ti pa sófà gbogbo ẹgbẹ́dá bọ́ gbogbo abúlé ẹ̀gbà èèyàn twelve tẹ bá ń calculate ẹ̀ ní gbogbo ìjáríkì mọ́ Àbùkòkò èèyàn six ní ìjọra mọ́ gbogbo Bádíà boundary títí dé gbogbo èmi ní ìmọ̀ rẹ wọ́n ti pa èèyàn thirty so far eléyìí ò kì í ṣe ogun fúlàní o ogun àwọn ọmọ àdúgbò sí ara wọn tí wọ́n ń bára wọn jà lásán ní gbogbo death kìíní tẹgbọ́ yìí mo ṣe research mi ni mo dẹ̀ gba record so far wọ́n para wọn ṣeré ní osara for no just cause lórí ọ̀rọ̀ PDP APC lórí ọ̀rọ̀ union àti branch chairman àti ọ̀kadà gbogbo ẹ̀ ni wọ́n fi para wọn kò kí ń ṣe ogun Fúlàní Lagos state government dẹ̀ mọ̀ pẹ̀ wọ́n dẹ̀ ń wò wọ̀ tí wọ́n bá arrest àwọn pípù yìí tó bá lọ police station wọ́n máa fún wọn bail torí ọmọọṣẹ́ state government ni wọ́n in fact Lagos State ti mọ orúkọ gbogbo àwọn pípù yìí tó yẹ pé ẹ máa máa gbọ́ orúkọ lóríṣiríṣi tọ́lẹ̀ ń gbé nínú àdúgbò tí Lagos State government ò rí kọ̀kọ́ ṣe sí so gbogbo awuyewuye tí wọ́n sọ pé ẹ MC fẹ́ pa ẹ o Sunday Igboho ẹ yọ̀kan sọ pé kí Sunday má dẹ́kọ̀ọ́ irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ pé fc sọ pé kí Sunday Igboho àbí kí Yorùbá nation no ẹ̀rù bà gbogbo àwọn ọmọ ọ̀tá yẹn ni because wọ́n lójo wọ́n lójo ẹ̀rù bà wọ́n pé tí àwọn tí wọ́n agitate bá gbéra lìdè àwọn ara wọn ọmọ bẹ̀rẹ̀ sí para wọn ni tìtorí ẹ̀ lọ́ ṣe fi òun lẹ̀ lóríṣiríṣi ẹ̀rí pé fc ò sọ̀rọ̀ because FC gbọ́ nǹkan tó máa jẹ ló wà kò lè fẹ́ wàhálà so ẹ̀rù bà gbogbo àwọn boys yẹn ni pé kí wọ́n má wọlé láti wá jẹ kí wọ́n má fi opportunity yẹn bẹ̀rẹ̀ sí ní jẹ ara wọn so ẹ wá wò ó jó gidi ni wọ́n o aráàlú ni wọ́n máa ń lẹ̀ dí mọ́ aráàlú ni àwọn boys yẹn máa ń lẹ̀ dí mọ́ wọ́n á já báàgì nínú traffic wá intimidate àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí jà lórí street kan sí ìkọ̀ ẹ lọ wò wọ́n dáadáa ìbọn tó fi intimidate ara wọn àwọn politician ló kó fún wọn ìbí ọlọ́pàá ló kó fún wọn so ẹ̀rù ń bà wọ́n rèé kò sí kankan tó lè ṣẹlẹ̀ tí àwọn tí wọ́n agitate bá wọ Lagos State tìtorí pé ẹ̀tọ́ ìlú ẹ̀tọ́ wọn òwò ni wọ́n ń jà fún ṣùgbọ́n àwọn tí wọ́n lọ ń ṣe rálì tó lọ sí Lagos State kí wọ́n ṣọ́ra that is my advice fún wọn.